أكبر الله أكبر لا إله إلا الله ẹ káàbọ̀ padà sóde tó yé tó wọ Ramadan Kareem hmm. tó láàárọ̀ ìkẹ́ mo ti wílẹ̀ kan kó tó di pé mo lọ sókè lọ́hùn wípé àlejò mi ti wà nù lé bí pẹ̀lú mi ṣùgbọ́n tẹ́ bá ti padà dé èmi àti wọn wà jọ wọlé sórí afẹ́fẹ́ tẹ́ máa fi rí wa. àwọn náà ni àfàwà asheikh al-imam muhammad murtado babadudu salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọlọ́mọsọ jaari yìí pẹ́sà. amiin ala nabi lọ́dọ̀ ọlọ́run. amiin la ilaha illallah. amiin. lẹ́ni a ti rí pé ramadan ti ń tán lọ islam dẹ̀ gbé gbogbo ọdún tí islam ń ṣe pátápátá lọ́wọ́n ọba gbé kalẹ̀ wípé ẹnìkan ò fìbànújẹ́ ṣe bá a bá ṣe léyà nísìnyí ọlọ́run lẹ́ran léyà ẹ̀ dájẹ́ oníbọ́lọ̀ ti ní àpè fún gbogbo àwọn tí ọ̀pá tí gbogbo òfin náà táàfì lọ ti táàfì tọwọ́ bọ̀bẹ̀ ní ọdún bàbá tún sọdún àwẹ̀ náà ọlọ́run tún ládùn àwẹ̀ náà tẹ́ ẹ tún ṣe náà ẹ tún gbọ́dọ̀ dá nǹkan yín jẹ àwọn nǹkan kan tọ́lọ̀ tún pé ká ṣe tí wọ́n ń pè ní zakatul fitiri zakatul fitiri yẹn òun la fẹ́ sọ̀rọ̀ lórí láàárọ̀ yìí tá ń pè ní jaka jaka tí wọ́n ń pè ní fitiri bàbá kí là ń fitiri gan-an ẹ bá ń ṣàlàyé fáwọn àti wò أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدا أقفون ولو أبا الحمد لله أبا تيوني كي أبيري أوي رمضان بلو بسم الله ọlọ́run sì ní abáadé ibi tí abáadé náà lé nìyí ẹnu wọn bá tó kù péréje tí yóò fi parí ọlọmọsá kàwápọ̀ ni tí ó parí rẹ̀ má kí wọ́n parí ẹ̀ lẹ́yìn wa àtàwọn àti gbogbo àwọn olólùfẹ́ wa àti olólùfẹ́ iléeṣẹ́ yìí Allahumma amin. Ah, zakatul fitir, gẹ́gẹ́ bí bàbá wa wá àdúrà ṣe wí Islam ọlọ́run ọba kẹwàá púpọ̀ ọlọ́run sì fi ètò sí Islam léyìí tí islam ò fàyè lẹ̀ kí ẹnìkan máa jẹ̀gbádùn kẹ́nìkan máa jìyà kò fàyè lẹ̀ kẹ́nìkan kí ebi ó máa pẹ́ nìkan kẹ́nìkan sì máa yó bámúbámú kó máa dóúnjẹ nù torí ẹ̀ lọ́lọ́run fi ṣe àgbékalẹ̀ gbogbo nǹkan lásìkò kọ̀ọ̀kan èyí tó lọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún ìparí ramadan oní zakatul fitr tí àwọn àgbàlagbà máa ń pè ní jaka bàbá wo zakatul fitr yìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìpín zaka tí ọlọ́run ọba ṣe lọ́ranyàn fún gbogbo mùsùlùmí ọlọ́run sì ṣe lọ́ranyàn nítorí kíni nítorí kó mọ̀ jẹ́ wípé gbogbo ẹni tó gbàwẹ̀ gbogbo ẹni tó gbàwẹ̀ náà kọ́ ló ní agbára àti lè ṣe ọdún pẹ̀lú ayọ̀ àti dùnnú níta sí ń pè lọ́dún òun náà ní kí ó dùn kí tiẹ̀ náà ó dùn kọ́ mọ̀ jẹ́ pé lè ẹnìkan ṣoṣo ní ọ̀dà dùn bó o nílé gbogbo owó ṣe wá dádùn lápapọ̀ òun náà ni zakai fẹ́ wá yanjú òun ló fi jẹ́ pé sẹ̀rí islam ó fàyè ilẹ̀ yìí pé bàbá yọ zaka ó nígbà tá a gbọ́dọ̀ yọ ó láwọn tá a gbọ́dọ̀ yọ fún ó lásìkò tí a fi yọ tí ó fi wúlò fún ẹni tá a yọ fún tí ò fi ní ronú ṣùgbọ́n ní kékeré níta ń pè ní zakatul fitr ó ní tí a yọ níbi oúnjẹ tó gbajúmọ̀ nínú ìlú ká wá yọ fún aláìní kí òun náà ó lè fi rí ọdún ṣe kọ́dún ó dùn nínú ilé rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ẹ̀yin ò sọdún òun mọ̀ arunú nínú ilé níta ń pè ní zakatul fitiri nu ó ní zaka tí a fi ń tú ẹnu wípé a gba àwẹ̀ àìdọ́gba àwẹ̀ ní àbí mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run agbésàká yìí kalẹ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ní kété tí àwẹ̀ bá ti fẹ́ parí lápèjúwe nísìn bí a ṣe ń wo nísìn pé bóyá aṣọdún lọ́la aṣọdún ní jọ kan àwẹ̀ owó parí lẹ́ni ni àbí yóò parí lọ́la zaka yíyọ ó ti di dandan báyìí nípa wípé a ní láti yọ fún aláìní kó nù òfin rí sọdún ó ní anábọ̀ Muhammad fi sọ fún wa wípé mọ́ni àdáa ẹni tó bá yọ zaka náà kọ́bílà yàní kọ́bílà sọ́láàtì lè ríìdì ó tó di pé a kí irun ìdí ìtúnu ààwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló yọ sàkátù lè fitiri hmm. ṣùgbọ́n ẹni tó bá yọ sàkáhùn lẹ́yìn ìgbà tá a ti kí irun ìdí tán àníkà kópó yọ sàká mọ̀sọ̀pọ̀ ṣe sàárà ni àǹfààní tó fẹ́ jẹ́ ká mú bẹ̀ ni wípé ìwúlò sàká yìí ni wípé kó lè bá àwúlò fẹ́ni tá a yọ fún kó náà dáná kalẹ̀ ń darí ìdìde kínú létí ẹ̀ náà kó mọ sọkùsù kó náà mọ dunnú pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ káwọn náà ó rí ọdún ṣe kí ọdún ó dùn nínú ilé wọn bí ṣe ń dùn nínú ilé àwọn tó ní. Allahu akbar kabira. ntọ́lọ̀ fi gbé kalẹ̀ nu. bàbá ní ká wò alukurani ó sọ nípa rẹ̀ hadisi anabi muhammad ó sọ nípa rẹ̀ nínú ayé alukurani a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim ọlọ́ni alladhina yukimuna salata ọlọ́ni àwọn kan bẹ wọ́n máa ń kírun wọn lásìkò wọn wàyúùtù na zakata wọn a sì máa yọ sàká bàbá ní sàkátà àníwọ̀n yọ yìí nínú sàkátà wọnú ẹ̀ náà ní sàkátà lè tóró ni à ń pè ní sàkátà lè fitiri àwọn sàkátà lè àbùdáàni òun là ń pè ní sàká ìtúnu ààwẹ̀ àbí sàká èyí tí a fẹ́ fi ṣe ara lóore tínú tiwanú ó dùn tára wo ìyá yìí pé a rí ọdún ṣe nírọ̀rùn bàbá ní ká wò àwọn èèyàn máa ń wò pé bàbá ah, fẹ́ yọ sàkátùlù fitiri inú kí láti yọ inú àwọn nǹkan wo láti yọ tí ó fi jẹ́ ládàá tí ó sì fi jẹ́ dùnnú fún ẹni tá a fẹ́ yọ fún wọ́n wá ní ká yọ nínú àwọn oúnjẹ tó gbajúmọ̀ nínú ìlú. àwọn ìgbà kan níjọ́un pàápàá jùlọ láwọn ìlú òkè láwọn ìlú kọ̀ọ̀kan wọ́n á máa yọ àwọn zaka yìí láwọn ọ̀nà kan tó jẹ́ pé tá a bá ní ká fojú wò kò dáa hmm. bàbá wa wà dùà nígbà tí èèyàn bá mú tó fẹ́ yọ sàkátùlì fitiri tó lọ lè fàgbàdo yọ tó fẹ́ yọ sàkátùlì fitiri ọfọ ká bàbà yọ sàkátùlì ọ̀rọ̀ fi jéró yọ wọ́n sì ní oúnjẹ tó gbajúmọ̀ nínú ìlú tí tálíkà tẹ gbé fún tó ná orí ìṣèjẹ ẹ dákun tálíkà tá a gbọ́ ẹ ìgbàdo fún láìsàdìẹ <laughs> ẹ wo ohun tí ó fi ṣe ìgbàdo gan kó tó di pé yóò jiná bẹ́ẹ̀ náà lọ́kà bẹ́ẹ̀ ní jéró ṣùgbọ́n àwọn oúnjẹ wo ló gbajúmọ̀ nù lù bíi rice. Hmm. ẹ rí i pé tí wọ́n bá lóúnjẹ wo ni kò sẹ́ni tó lè sọ yìí pé èmi ò mọ̀ jẹ nínú ìlú tá a wà lé ní ìrẹsì ni rice ni bọ́ bá dà lé ná lásán bọ́ a ti fòróró sí bí ọ̀sán tá ń bẹ́ ó ṣe é jẹ bọ́ bá fẹ́ ṣe é níṣẹ́ pé kó tó ń gbọ́ sókè ó ṣe é jẹ kí mo fẹ́ fààyàn bẹ̀ ni wípé àwọn oúnjẹ tá a rí wípé ó gbajúmọ̀ nínú ìlú hmm. tí ò ní kó tálíkà tí a fẹ́ fún sí ìnáwó míì tí ó tún máa ronú pé irú wàhálà òní tó dà sí mi lágbádá yìí hmm. inú ẹ̀ lèyàn ń yọ lèyàn ti máa ń yọ sàkátùlù fitiri wọ́n wá ní òsùn owó la fẹ́ fi yọ lójú ayé anabi Muhammad wọ́n lá anabi a máa fi ọwọ́ rẹ̀ báyìí mẹ́rin yóò máa yọ lórí ẹnì kọ̀ọ̀kan ẹ wá rí i pé ayé nísìnyí ó ti ń lajú a ti ní mẹ́sọ́mẹ́ǹtì tí wọ́n ti gbé kalẹ̀ yìí pé eléyìí òun ló ṣe déédéé ọwọ́ tí ànábì fi ń ṣe mẹ́sọ́mẹ́ǹtì ńgbà náà wọ́n máa ń pè ní múdù wọ́n ń ta ní gbogbo àwọn àyè kódà wọ́n tún ṣe ìrọ̀rùn wípé wọ́n bá rí múdù wọ́n tún ń ṣe ntọ́ ẹ̀pọ̀ tó ṣe déédéé rẹ̀ náà tí ìsìnkú ẹ̀sẹ̀ máa wá múdù ìjọ́un káàkiri bọ́bá ti rélé yìí o ó ṣe déédéé múdù tá a fi yọ irú àwọn oúnjẹ tí a mọ̀ yọ yọ sàká hmm. àwọn wo la máa ń yọ sàká lé lórí hmm. bàbá wa wà dùà èyí ó máa yọ sàká ẹni tó fẹ́ yọ sàká tó lò fitiri yóò yọ anáfúsì yìí fúnra ara rẹ̀ múdù mẹ́rin wà á ń zàwùjá tì í yọ yọ fún ìyàwó rẹ̀ hmm. yóò tún wá yọ fún gbogbo àwọn tó jẹ́ pé òun ló ní kápá ìnáwó lé wọn lórí Mm. láwọn ọmọ. láwọn ọmọ tó bí. Mm. àbúrò. àbúrò tó gbà sọ́dọ̀ tó jẹ́ pé òní fìnánsì ẹ̀ ọmọ ọ̀dọ̀ mm. torí wọ́n jẹ́ kó yé wa pé zakatul fitiri yìí bàbá fẹ́ yọ á máa yọ ankuli mùsùlùmí torí yìí náà tún taba tún lọ́mọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ tó jẹ́ kírísítẹ́nì a lè yọ zakatul fitiri lórí rẹ̀ kó jẹ́ mùsùlùmí dakaran ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin ni a ò ń zà àbóbìnrin ni abudun ó jẹ́ ẹrú ni aohuru àbó jẹ́ ọmọlúàbí hmm. tí ó jẹ́ pé ó ti jẹ́ pé abẹ́ rẹ ló wà ní ti ń jẹ ní ti ń jẹ ní ti ń mu ọyọ sàkátùlì fitiri yóò yọ lórí wọn. Hmm. bàbá wo náà lùkùrá ni àwọn làwọn yọ sàkátùlì fitiri fún bàbá wa dùn. torí gbogbo nǹkan ni ọlọ́run ọba fi ètò sí. gbogbo ẹni tó bá ti tẹ̀lé ètò ọlọ́run yóò rí wípé ìrọ̀rùn ó bá ti ẹrú yóò bá tọmọ wàlá ìsìlámù ìsìlámù létò púpọ̀ bá a bá wo èèyàn mẹ́jọ tọ́lọ̀ ní ká yọ sàkátù lè fi tìrì yìí fún a rí wípé tá a bá fi lè tẹ̀lé ìlànà tí ọlọ́run ọba gbé kalẹ̀ lórí àwọn tá a yọ fún kò ní sẹ́ni tí ò ní dunnú tí ò ní yọ̀ níjọ ọdún. nínú sóràtò tàwùbà ọlọ́ni iná máa sọ́dà kọ́ tu lílí fún kọ́ráyì ọlọ́ni dáadáa ti sàkátù lè fi tìrì ta ni ẹ̀yọ yìí o. ẹ àkọ́kọ́ ẹni tẹ́ kọ́kọ́ yọ fún ó ní àlùfókọ́ra o àwọn aláìní ó wá ní àwọn wo ni aláìní àwọn ni alladhina la yamulikuna shay'an àwọn tí ò ní nǹkan kan gbèlè tà sí tí wọ́n tẹ̀ láwọn ó máa ra nǹkan fún ọdún kò lówó tí ó fi ra ọdún kò lówó tí ó fi róúnjẹ ọlọ́run ni ẹni àkọ́kọ́ tẹ́ yọ fún nù ẹlẹ́ẹ̀kejì wálé sáà àwọn àtẹwọgbọrẹ wọn wá ní kí ni yàtọ̀ wàmọlẹ fọrùkù báyìí ní alifukọrọ ayé wàlú masakin wọn ni alifukọrọ awù umu lẹdínà láàyè múlikú na ṣẹyìn à wàlákin na masakin umu lẹdínà láàyè múlikú na má yàkìfìyì alifukọrọ awù ó lẹni tí ò ní nkankan kò ní gá kò ní go. ní hmm, hmm. alimasakinu ó ní ṣùgbọ́n tó ní yìí kò tó bọ́ ẹnu rẹ̀ bìlítà sí tí ó fún bàbá hmm. wa àdúrà ẹja mú ẹ̀kọ́ kan mẹ́wọ̀n tábà ní káyọ̀ fitiri hmm. irú àlùfùkọ̀rọ̀ àwọn oníṣẹ́ kò lè yọ fitiri torí kò ní gá kò lágbo. àwọn láyọ̀ fún ẹni tó jẹ́ oúnjẹ tó ní irin fúnra rẹ̀ kò tó débi tẹ́tọ̀ wa ni ni. bàbá gbogbo ẹ lólùfẹ́ atẹ́wò wá lé á lọ sókè lọ́hùn nísìnyí nítorí pé ọ̀rọ̀ nípa sàkáàtò fitiri mọ̀kọ́ yìí náà ti ń fà lọ́wọ́ ara yín lé pé báwo lẹ ti fẹ́ ṣe wò láti yẹn ń gò láàyàn kálágbé fún gbogbo ẹ̀ láwọn afọwọ́sàlàyé fún aláàárọ̀ yìí o ẹ farabalẹ̀ dáadáa gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ àmì ẹja dókè lọ́hùn náà ẹ ṣe wọn ẹ kú kalẹ̀.